nínú ẹgbẹ́ APC lọ́yọ̀ọ́ Akíntọ́lá àti Lanlẹ́yìn kojú ara wọn. Akíntọ́lá gbé alága ẹgbẹ́ APC lọ sílé ẹjọ́ owó gọbọi ló ń béèrè lọ́wọ́ rẹ̀. kò dájú pé wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress nípínlẹ̀ Ọ̀yọ́ ṣetán tí yóò yanjú. ìdí ni pé òkò ọ̀rọ̀ ni àwọn tó lẹ́ òṣèlú yìí sọ síra wọn. ohun tó fa wàhálà yìí kò ju ti ìfọ̀rọ̀wérọ̀ kan tí gbajúmọ̀ agbẹjọ́rò nì ẹni tó tún jẹ́ èèkàn nínú ẹgbẹ́ òṣèlú APC amòfin níyì akíntọ́lá ṣe lọ́sẹ̀ tó kọjá níbi tó ti sọ pé olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹ̀ṣà ẹgbẹ́ òṣèlú apc sẹ́nitọ́ teslim fọlárìn kì í ṣe ẹnìkan tí èèyàn lè polongo ìbò fún rárá àti pé òun ti sọ fún àwọn alátìlẹyìn òun pé kí wọ́n di ìbò wọn fún gómìnà ṣèyí mákindé nínú ìbò gómìnà lọ́dún tó ń bọ̀ ti dá wàhálà sílẹ̀ láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ ìpẹ̀tùsááwọ̀ ti ẹgbẹ́ APC sẹ́nitọ́ Olúfẹ́mi Láńlẹ́yìn sọ̀rọ̀ lórí ohun tí Akíntọ́lá sọ yìí ó ní ṣe ló yẹ kí akẹgbẹ́ òun nínú iṣẹ́ òfin náà mọ ohun tó tọ́ yàtọ̀ sí èyí tí kò tọ́ ó ní gbogbo ọ̀rọ̀ tí Akíntọ́lá jẹ́ àwáwí asán àti pé òun mọ̀ọ́mọ̀ má yọjú sí Akíntọ́lá lásìkò tóun ń bẹ àwọn ọmọ ẹgbẹ́ kiri nítorí pé òun mọ̀ pé ọkùnrin amòfin yìí yóò lọ́ ojú ọ̀rọ̀ pọ̀ ni. Láléyìn ní ohun tí òun bẹ̀rù ló padà ṣẹlẹ̀ yìí nítorí Akíntọ́lá ló pe òun lórí fóònù tóun sì bẹ́ẹ̀ pé kó gbàgbé gbogbo àṣìṣe yòówù tí ẹgbẹ́ bá ti ṣe fún un ó ní ohun òun kọrin kiri ìgboro àti pé kó dá àgbélébù rẹ̀ gbé láì fi orúkọ òun sí i. ṣùgbọ́n ṣá nígbà tó ń sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá Akíntọ́lá ní òun ti gbé alága ẹgbẹ́ APC ní wọ́ọ̀dù Ìdó Ismail Babatunde lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ ó ní alága yìí ló fọwọ́ sí ìwé kan tí wọ́n ń gbé kiri pé kí wọ́n yọ òun lẹ́yìn àti pé bílíọ̀nù kan náírà lòún béèrè gẹ́gẹ́ bí owó ìtanràn amòfin yìí ṣàlàyé pé àwọn àgbà ìlú kan tó fi mọ́ baálé ìdó ti ń bẹ òun lórí ìpẹ́jọ́ tóun pe alága APC yìí aṣíwájú bọ́lá ahmed tinubu lòun àti àwọn alátìlẹyìn òun sì ṣe dúró nínú ẹgbẹ́ apc àti pé ohun tó dá òun lójú ni pé sẹ́nitọ́ testin fọlárìn tí ẹgbẹ́ náà fà kalẹ̀ kò lè rọ́wọ́ mú rárá níbi ìbò gómìnà lọ́dún tó ń bọ̀.